نعم الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين باب الرهن وغيره ننو àwọn òfin ẹ̀sìn islam nínú ọ̀rọ̀ ọlọ́run àti ìlànà anabuwa muhammad sallallahu alaihi wa sallam tó lọ nípa títà rírà ọjà alhamdulillah a ti ka ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ sẹ́yìn báàbù tí a kà kán yìí òun lọ̀rọ̀ nípa kíni àríbá wọ́sọ̀rọ̀ owó èlé kíni ń jówó èlé ọ̀nà wo lè léfilé gbà wọ ọjà. báàbù mi ni alimami makidisi ló tún fẹ́ bẹ̀rẹ̀ lónìí yìí kọ́lọ́n kọ́mọ́sá san àfáàná lẹ́sàn dáadáa àti gbogbo àwọn àfáà súnà àwọn tí ń bẹ àtàwọn tí wọ́n ti wà lọ́dọ̀ báàbù rọ́hání wàgáyìrì ọ̀rọ̀ nípa kí là ń pè ní rọ́hánù àti ntọ́jọ́ láwọn nǹkan mi. rọ́hánù níta ń pè ní rọ́hánù nínú sẹ̀ríà òun ni tawfiqu daynin bi'aynin yumkinu al-istifa'u minha aw ba'diha tawfiqu al-ayni tawfiqu ad-dayni bil-ayni ká fi. in wàláì kò sófin mi tí mùsùlùmí ọmọ wa kì. hadith alakọ̀kọ́ lórí ọ̀rọ̀ rahnu ìyá ńlá wa aisha radiyallahu ta'ala anha hadith ìlànà. عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم اشترى من يهودي طعاما ورهنه درعا من حديد ìyá ńlá wa aisha radiyallahu anha olójúṣe ọlọ́run anabiwa muhammad sallallahu alayhi wa sallam ishtara min yahudiyin ta'ama anabi ra oúnjẹ lọ́dọ̀ yahudi tabapẹ̀ nǹkan ní oúnjẹ ó yẹ ká máa ma yàtọ̀ yorùbá táwa ń sọ àtẹ̀dé ti sẹ̀ríà èyí táwa kà pé ó oúnjẹ ni pé bóyá ó àmàlà àbọ̀ra yán èyí táwa ń pè ló ń jẹnu àmọ́ tí sẹ̀rí à ń pè ní tọ̀ ámù iṣu tí ó ṣẹ̀ṣẹ̀ di pé wọn ó gùn tí ó di yán tọ̀ ámù sẹ̀rí à ń pè èlùbọ́ tí wọn èlò bẹ̀lẹ́ ẹ̀ fi roka kí ni sẹ̀rí à pè tọ̀ ámù ni torí náà ká má gbọ́ yé bíi pé àbí yahudi wa kọ́ búkọ oúnjẹ kalẹ̀ ẹ̀ṣitara minhu tọ̀ ámù wọn á là nábì yàrá oúnjẹ lọ́dọ̀ ẹ̀ àà ìtukùtù lè yàn ntí ń jẹ tọ̀ ámú gbogbo àwọn oúnjẹ tí ó padà di èyí tẹ̀ ń jẹ nínà kí ni sẹ̀rí àpè àgbàdo tí wọ́n lọ tọ̀ ámú ni bàbá lọ tán tó dógi tọ̀ ámú ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ní kúkúrú ishtara nabiyu sallallahu alayhi wa sallam min yahudiyin tọ̀ ámán wa dir'an min hadid. shahidu bi hadith yìí nìyẹn anabi ra oúnjẹ lọ́dọ̀ yahudi anabi olówó tí ó san jọ́nà sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam anabi ra oúnjẹ tó ń àtàwọn mọ̀lẹ́bí rẹ̀ ọ̀jẹ̀ ó tún wá ra lọ́dọ̀ tani lọ́dọ̀ yahudi anabi tún wá ní ńlọkábọ̀ sallallahu alayhi wa sallam torí ká máa fi gbèsè ayé anabi kẹ́kọ̀ọ́ yẹn bá lóun fẹ́ràn anabi àwa lólùfẹ́ anabi àwa nígbà àwa làwo ntí ń jẹ́ fẹ́ anabi ní fìgbésí ayé rẹ̀ kẹ́kọ̀ọ́ nígbà tó rí fẹ́ràn ọlọ́run àtànẹ́bí bọ́bá kù díẹ̀ káàtó mọ́kò ń bi tọ́lọ́run mọ́kò ń di tànẹ́bí sallallahu alayhi wa sallam eléyìí ní jẹ́ fẹ́ o ẹ wò gbèsè ayé anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ra oúnjẹ láwìn oúnjẹ tí ó jẹ àtàwọn ìyàwó rẹ̀ nínú ilé anabi ọ wa pe a sẹmi anabi Ọlọ́run ọ wa pe nisanwó fún ọkọ anabi fún rẹ lọkọ wa fún Yahudi ní kíni diran menhadi gbé ọdà ẹnjí lówó ti ń fún ọ àmọ́ kò fi dọ lójú pé níjọ gbé anabi wa lọ mú ntí wọn ń pè ní diran ní ntí wọn máa ń lò lójú ogun tí wọn máa gbé sí ìgbáyà àbí sẹ́yìn torí bí wọn bá ta ọfà báyà lógìgì ìrìn yìí ni ọ ni ọ ta padà njẹ wọn pè ní wọn òun là ń pè ní shield gbogbo ní tẹ̀yìn bá fi lè dígà gara rẹ̀ tí nǹkan òfin ní bá a lógìgì irú ẹ̀ tá nàbì máa lò kí n ṣe nǹkan kéke sallallahu alaihi wasallam kódà yìí wọn Nabi nàbì wá gbé lọ fún Yahudi kó fi dọ́ ọ lójú o pé mo jẹ́ ọ lówó ẹ̀yìn sì padà san fún ọ wàrọ̀hánahu dir'an min hadid anabi wa fún ní kíni òfun rọ̀hánu òfun kọ̀látra kọ́dà ń tó gbé fún kèése nǹkan tí tí ò lówó lórí gẹ́gẹ́ bí ti mo wí ntí wọ́n fi ń ṣe rọ́hánù gbọ́dọ̀ jẹ́ kínni ọgbọ́dọ̀ lówó lórí torí kínni tó máa rọ́hánù bọ́ ọ bá sanwó mọ́ ibẹ̀ láti ṣe kínni ẹ́ ibẹ̀ láti mú owó tó san rọ̀hánàhù dir'an min hadid anabuwa muhammad sallallahu alayhi wa sallam kọlọ́n kọ́ masa asalekun kí a ti gẹ̀fà anabi sallallahu alayhi wa sallam anabi wa gbé dir'u ṣèldi rẹ̀ taasi latara arin anabi wa gbé fún yahudi wípé njọ́ tí n bá sanwó mi o ń wá gba dir'u mi padà sallallahu alayhi wa sallam ẹ̀dàkùn ẹ̀jẹ̀ akẹ́kọ̀ọ́ nbẹ̀lẹ̀ ọmọ nìyẹn lọ́mọ nìyẹn ẹlòmíì bí wọ́n bá bí ní ntí agbọ́dọ̀ bí ọmọ nìyẹn yọmọ wa bínú irú mi lọ́wọ́ à ń bí irú béèrè báwọn èyí ṣe di irú rẹ ka alajẹ da kun jo lẹ sanwó èmi lọ wọn bi gbé jo ní sanwó mọ jẹ ọlọkà ọmọ nìyẹn ní kíni òun lọ nìyẹn òun là nàbì fi yé wa yìí sallallahu alaihi wasallam kí anabiwa muhammad sallallahu alaihi wa sallam fún rẹ̀ lọkọ ṣe kínní lọkọ mú ntí ó fi dúró kalẹ̀ ẹdàkùn bá anabi ọba wa fi déré òdo ṣé yahudi ní ọmọ rò pé anabi sallallahu alaihi wa sallam ò ní sanwó àbí bá anabi ọ̀ka tiẹ̀ bá anabi òróró san abubakar ò sí nílẹ̀ tí ó san usman san bàtà anabi ńkọ́ wa lẹ́kọ̀ọ́ ni sallallahu alayhi wa sallam nípa báyìí èyí tó kọ́mọ̀ láwùjọ tí wàá ń bì yìí ká sọ láàrin yìí èyàn lè ní èdè àti yáwó àfa lè yáwó lọ́wọ́ ọmọ kéwú kìí dandan ni kó bùn ọ bọ́ba lágbára àti bùn ọ àbùn ọ bí ọba wa lágbára yá mi kí n tara lónà bàbá lè yá lọ́wọ́ ọmọ ọ̀gá lè yá lọ́wọ́ ọmọọṣẹ́ ọmọọṣẹ́ náà lè yá lọ́wọ́ ọ̀gá. àwọn example tí mo fún yín yìí àwọn tí wọ́n ń yáwó lọ́wọ́ wọn yìí yóò ní wọn lára kí wọ́n pé a alájẹjẹ akọkìnrin yìí lẹ̀ o àbí yóò ní ọmọ kéwúlá kọ́sọ́ fáfá pé a ah, ẹ̀rọ tẹ kò tẹ gbàyẹjà kọ́ yóò nira fún ọmọọṣẹ́ láti wí bẹ́ẹ̀ fún kínní fọ́gàrì. yóò nira fa buru láti wí bẹ́ẹ̀ fún kínní wa wá jọ anabuwa muhammad sallallahu alaihi wa sallam ìwọ afa gan bọ́ fati wọn lọ gbóhùn lọ́wọ́ rẹ̀ o ti wá múwé àti báyìí lọ́wọ́ kódò o ti kọ́ pé o ní mo ti kọ́ yìí o gbà lọ a kò nídìí a ò nídìí gba anabi tí ń ṣe sallallahu alaihi wa sallam ìwọ ọ̀gá fẹ́ gba nǹkan lọ́wọ́ ọmọ torí ọmọ ọlọ́run lọ́mọ ń kálukú. o sì pé kó gùn ọ o ní ọyá ọ ní ní báyìí ti dàrú dé lónìí owó tó lákọọ́lẹ̀ gan àwọn ọmọ tó ti ń fojú ran ogún tí wọ́n fẹ́ jogún ó dìyẹn ẹ̀ ń yọ bàbá àwọn jara kínní lọ́wọ́ yín àwọn alájẹ ọ̀sọ́ pé àwọn jẹ́ ogún kankan wọ́n sì ń da asálàjì lọ́rùn ni anabi wa sallallahu alaihi wa sallam anabi ni nafsul mu'mini marhuna bidaynihi hatta yuqda ẹ̀mí mùmíní ànábì la fi dógún pẹ̀lú gbèsè tó bá jẹ ǹjẹ́ ọba tó san ló tó firi nípa abáyẹ̀ dàpẹ̀já kẹ́kọ̀ọ́ yẹn kò sẹ́ni tí ò lè ṣẹlẹ̀ sí a a sì ti sọ pé gbèsè dẹ́yìn omi ni pé yẹn yáwó nù sẹ̀ríà ẹ̀ta nǹkan fúnra yín ẹ̀gbọ́n tàfà búrò ó lè lé àbúrò la láti pé gbọ̀dẹ̀já ah, kọ́ kalẹ̀ ìwọ gan ni ọkọ́ múùfù rẹ̀ gáà sariya ni idata alkurani ni idata dayantun bidayinin ila ajalin musamma faktubu ìwọ gan ni ọkọ múwe báwọn ẹni Ọlọ́run ti máa ṣe nù ìsàfà sọmọ kéwú ìsọgá sí ọmọọṣẹ ó lè ṣe ọmọọṣẹ sọgá náà ó lè ṣe ọmọ kéwú sàfà náà àmẹyìí tí máa nira jù òun lè tó ipẹ ni tẹtọ ń bẹ lọ́wọ́ rẹ̀ ò tó ẹni tó gba ẹ̀tọ́ yẹn. yóò ní la láti sọ fún pé ẹja kọ ẹja ìkàlẹ̀ wọ́n ni ọwọ́ akọ́kọ́ ṣe bẹ́ẹ̀ bá anabi ti ṣe yìí sallallahu alayhi wa sallam anabi fún rẹ lọ́yà ńgbọ́ra jà yahudi anabi wa lọ gbé kíni fún ọlọ gbé shield dérìn rẹ fún pé ńgbà ń padà torí yahudi ò ní ní kọ́ríjà àti bí anabi pé dúró torí pé kọ́dà ẹ lè máa wọ pé bí ee. yahudi ni a ma nabi lolórí orílẹ̀-èdè kẹfì ma bá nabi ti rí sallallahu alayhi wa sallam kọ́dà bẹ́ẹ̀ yẹn yahudi la yà nabi abẹ́ àṣẹ rẹ̀ lọ́wọ́ torí ó fẹ́ gbénu lu madina tasi lolórí madina anabi wa muhammad sallallahu alayhi wa sallam yóò nírú ẹni bẹ́ẹ̀ la kọ́ ma tú láti anabi kékeré dúró anabi fúnra ẹ lọ́wọ́ akọ́kọ́ sọ fún pé ngbà bí n bá sanwó kọ́ wa kọ́ wa dákẹ́ ní ní padà níta fi gbọ́ àdìsí yé dáadáa káwọ́ fèrè létí ẹ̀ máa ti ń ṣẹlẹ̀ láwùjọ wa àdìsí mi wá wá tí ò sí nu eléyìí àdìsí yẹn fi yé wa pé tuwufiya nabiyu sallallahu alayhi wa sallam wa dir'ihu marhunun inda yahudiyi anabi wa ku kẹsàn-án fún yahudi diri wọn anabi wa ń bẹ lọ́wọ́ yahudi sẹ́rí pé kò ní di púrúfù mi ma pé ànábì ìsanwó fún un bá ànábì ọlọ́run bá ń lè bì é fún bẹ́ẹ̀ èyí ṣe ti wá tẹlomi ọwọ́ àrò pé ah, irú mi ló tún wá ń sọ pé kí n kọ́ kínní òfin ọlọ́run ni o bó ti ṣẹlẹ̀ nu ànábì wa kú sallallahu alayhi wa sallam kì í san owó yìí dérèwò rẹ̀ wọ́n wá bá a pé ń bẹ lọ́wọ́ Yahudi kò ní ìdí àròyé mọ́ wọ́n ti mọ̀ pé nǹkan kan ló gbé dé ọ̀dọ̀ Yahudi bí ọba sí yíhun yóò dìyàn torípa àwọn àfáà ṣe ìwádìí àwọn onímọ̀ hadithi ni a kílà nẹ́bí lọ ra ọjà lọ́dọ̀ yahudi yìí sí àwọn mùsùlùmí náà ń tarú ọjà yìí lára ìwádìí wọn ni pé anabuwa muhammad sallallahu alaihi wa sallam nínú ẹ̀dá tọ́lọ̀ ń dá anabi ni pé anabi kì í fẹ́ níyàn la anabi fẹ́ ṣe kíni kì í fẹ́ ní ẹnìkan la tala anabi ọkọ̀nu sínú àwọn sọ̀hábẹ́ pé taa nǹkan báyìí fún mi gbà ó fi dúró jọ wàá gbà kò sí wàláì kò sí nínú àwọn sọ̀hábí ànábì sallallahu alayhi wa sallam àbígbà àbẹ́yìn wò tuntun kí n tún lọ jẹ gbèsè mi wá fún wa ànábì bó ti gbọ́n ti rí nu ànábì yìí wá fẹ́ bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam wọ́n ní tó mọ ànábì lọ pé yahudi ò ní kó wọn ó ànábì sallallahu alayhi wa sallam káwa náà fi yín kẹ́kọ̀ọ́ kéèyàn má ma ṣe nǹkan túláàsì mama tu láàsì àwọn èèyàn ṣe nǹkan fún ọ ẹni o ti mọ̀ pé kò ní gbowó mọ́jọ jẹ́ pọ́dọ̀ ẹ̀ ló ti máa rajà ẹni o ti mọ̀ pé kò ní lè béèrè owó àbí nǹkan wá pé lọ́dọ̀ ẹ lọ́ọ́ rà àní àyín wàá fọ lówó tó ti mọ̀ pé kò ní gbà gbogbo eléyìí àwọn tá a kọ́ lára nẹ́bí pọ̀ sallallahu alayhi wa sallam nípa báyìí àkọ́kọ́ fíkì hadithi yìí la ni pé kí ló fà á tà nàbì fi rà á lọ́dọ̀ yahudi àwọn onímọ̀jọ yé wa pé ara ń tí anabi gbajúmọ̀ pẹ̀lú ẹ̀ sọlọ sọlọ ni pé a máa nìyẹn la a máa tú láàsì yẹn kọ́tọ́ rẹ ti pa anabi ẹ̀ sẹ́ pọ̀lọpọ̀ ni e, e, olówó miin fẹ́ lè sako ládùúgbò látara tú láàsì ẹ̀mú ẹ̀mú wa kíni masalasi tún ṣe kíni masalasi tún ṣe ah ah gbogbo ẹ̀ ló ní òdiwọ̀n òun náà ní bùkátà tiẹ̀ gbogbo eléyìí ni ká kọ́ látara ta ni látara nabuwa muhammad sallallahu alayhi wa sallam nípa báyìí àkọ́kọ́ nìyẹn ẹ̀kejì nínú fíkù hadithi yìí ni pé àsekèsè wọ̀ kálá ajá kínní ó sí ṣọ́ọ̀bù kí rebeka náà ó sí tiẹ̀ kọ́ wa ṣe pọ́dọ̀ rebeka ni wọ́n ti rí ń jí owó ọ̀tọ̀ fẹ́ rà ẹnìkan wá gbé orí ẹ̀yìn àfa náà nù ẹ̀bù orí gbé alájà lòun àà kìí ṣe wọnú sẹ̀ríà kílẹ̀ rí ishtara nabiyyu sallallahu alayhi wa sallam min yahudiyyin ta'ama hadithu yìí ń bẹ nu bukhari ń bẹ nu muslim kìí ṣe kíni kìí ṣe wọ tọrọpọlọpọ máa béèrè béèrè bẹ́ẹ̀ ńgbọ̀n bá rí i pé wọ mùsùlùmí ọ̀ fara nìhun ni. ọjà àti ìwọ mùsùlùmí ni ọ̀ ọjà àti ẹni jàǹbọ̀ wà ń bẹ́ẹ̀ ni ọmọ lọ́dọ̀ jọ́nù wa lọ ọmọ ẹrẹ àwọn afáà náà nù ṣe wá àṣìdẹ́nṣe náà sì máa a má dà pọ̀ ọlọ́run ò pé ká yan ara ẹni jẹ eléyìí ni a fi ń gbogbo àwa mùsùlùmí àtúnṣe ọwọ́ àtúnṣòwò àwọn táwa náà ń rí àwọn rìpọ́ọ̀tù tí wọ́n ń fún wa ń fọwọ́ kàn yẹn lẹ́mìí ọ̀pọ̀lọpọ̀ ní máa fẹ́ bá mùsùlùmí díìlì dá kí n ẹ̀mpáwà mùsùlùmí ẹgbẹ́ mi ń bára bọ́ bá jèrè kọ́bọ̀ ó jèrè kínní inú ìsìláàmù náà lélẹ́ yọ ọ̀nà sí i àmọ́ gẹ́gẹ́ bí ẹ̀dá ọmọ nìyẹn ẹnìkan bẹ jí máa fẹ́ rọ̀ wọ́n kọ́dà àwọn olówó ẹ lọ bí àwọn bilọ́níà ẹ ní kí ọjà fún pé <laughs> one naira lélẹ́yìí one fifty lélẹ́yìí ní quality kan náà kọ́ one fifty wọn ni ẹ bá wọn mọ́ kò sẹ́ni tí ma fẹ́ ra kẹ́ni tí ma fẹ́ rọ̀ ara tọ̀ bí àdámọ́ ọmọ nìyẹn ni pé ọ̀pọ̀ náà ló ń kálukọ́ fẹ́ ra ńgbà wọ mùsùlùmí ọba wa tí ìsìláàmù ti ọkọ pé ní a ah, ẹ má jẹ́ àjẹrè àjẹpajúdé ẹ má jẹ́ àní àwọn èèyàn la báwọn yẹn bá kó lọ́dọ̀ rẹ̀ tí wọ́n bá ń lọ ra lọ́dọ̀ ẹni tí e ṣe mùsùlùmí títí ẹ rọjú má kó tí ń fún wọn kì í ṣe wọ nínú sẹ̀ríà islam ẹ̀rí rẹ̀ ní ishtara nabiyu sallallahu alayhi wa sallam min yahudiyin ta'ama ẹ dákun ẹja fi sáàrin ni ọjà lèèyàn ń ta ni iṣẹ́ ọwọ́ kan lẹ ń ṣe ni ẹ jẹ́ kí islam yẹn ọmọ hàn bẹ́ẹ̀ tí ó lè máa wẹlùmí kọ́dà àwọn ẹlòmíín wà first lónìí ní ntọ́jú mi tó wọ́n ń pe ẹni tí yẹ ṣe mùsùlùmí kọ́ wá kan mọ́sálásí kápẹ́ńtà tí yẹ ṣe mùsùlùmí ń ṣe kí ni ńgbà ọba ṣe pé wọ́n níwọ̀ mùsùlùmí ọ wá kan ó ti rò pé owó ti dé torí bàbá wa bí wọn wà sí kalẹ̀ fún wa pé ntẹ́lẹ̀ yìí fi dí sí tiẹ̀ kì í sọ̀rọ̀ thirty thousand kì í sọ̀rọ̀ forty thousand ẹ̀dá kun ṣé wọ̀ nínú sẹ̀ríà kíkiri ọkàn masalasi a kèsè wọ kèsè gini kèsè wọ àmọ́ daa ní mùsùlùmí bá lè kàn ẹ dákun gbọ́ eléyìí ẹ já ta parada o ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ní ń ṣẹlẹ̀ láwùjọ wa yìí tí ó sì bá a mú bẹ́ẹ̀ ọlọ́nkọ́ mọ́sá sàmánà gbogbo wa so àmẹ́yìn kọ́ ilé yìí òfin ọlọ́run padà àti tànẹ́bù Muhammad sallallahu alayhi wa sallam kéèyàn ọ̀rajà lọ́dọ̀ ẹni tí èyí ṣe mùsùlùmí kèé ṣe kínní kèé ṣe wọ̀ púpọ̀ kéèyàn ọ̀rà lọ́dọ̀ torí pé yóò tún jẹ́ bí ìgbà tó ń tún rọgùn sí i lápá ni òun ò ní fowó rẹ̀ ṣe ń tí ò da àmẹ́yìn kò gbọ́dọ̀ jẹ́ pé kéèyàn ọmọ wa lọ tọrùn bọ ntí ó nílà ọlọ́run ọ̀fẹ́ nira la dọ́rọ́rọ́ wà la dọ́rọ́rọ́ fíkìwù hadithi yìí nínú fíkìwù táwọn afa amújáde inú hadithi yìí òun ni pé ẹnìkan yata'amalu bir riba yata'amalu bir riba riba ni máa gbà àti màá lólówó èlé àbí ń ṣiṣẹ́ ń báńkì lápèjúwe owó èlé nu haramu ní ti ń sanra ní ti ń jẹ ń wá ń lo mọ́tò kan ọwá lòun fẹ́ ta òun fẹ́ rà mí wọn ni amálàmà ah, bẹ fẹ́ rà wọn ni ah, ìbáṣe mọ́ ibi tẹ̀ ti ń ṣiṣẹ́ rà bọ̀ bá fẹ́ rà bàbá rọ̀jú rà torí pé kìí ṣe rìbá ni èyí tó fẹ́ tà fún ọ àwọn afa múnú kíni wọn múnú kíni nínú hadithi torí pé yahudi ta nabi rajà lọ́dọ̀ ẹ̀ yìí ń ta nǹkan mi jẹ́ ọ̀dà ah, yahudi n ti bẹ nù wí òfin àwọn yahudi dò ní ni pé má gba rìbá lọ́dọ̀ yahudi o àmọ́ bọ́ bá lè gba rìbá lọ́dọ̀ ẹ̀ ń yahudi gẹ̀ gbà ń bẹ nù wí òfin old testament bí sìn má gba rìbá lọ́dọ̀ kíni yahudi ẹgbẹ́ rẹ dé àmọ́ bàbá lè fa ẹni tí èsè yahudi lórí kọ́ fa lẹ́sẹ̀ ọba mọ́ yahudi ọ̀tọ̀tí yahudi ọ̀sẹ̀ jàmbá àmọ́ yìí tá nàbí rà lọ́dọ̀ rẹ̀ kò sí kíni kò sí jàmbá ń bẹ ara fíkì wò hadithi nípa báyìí bàbá rẹ̀ nìkan tó ṣe pé ọ̀nà rẹ̀ ọ̀ mọ́ èyí wọn pa lọ́nà rẹ̀ mọ́ o àmọ́ ntọ́ bá fẹ́ ta àbọ̀ bá fẹ́ ra nǹkan lọ́wọ́ tiẹ̀ tí ò ní rìbá nú tí ò ní èèwọ̀ tí ń ṣe lọ́nà bòmí nú àwọn àlùfáà ní kò burú kí lè rí wọn. اشترى النبي صلى الله عليه وسلم من يهودي طعاما طيب ورهنه درعا من حديد àti sọ yẹn pé kéèyàn wá fi nǹkan dúró ó ṣe kíni ọba àmúnú sẹríà bí a ntí ní owó tí ń san fún yín alukur'an karim tá a bá wọ ayé àtọ́sọ̀rọ̀ ọ̀rọ̀ ahanu nínú alukur'an karim nínú suratul baqara olúwa ní kíni fa ilam tajidu farihanun maqbuda nbẹ nínú suratul baqara bẹ ayé arihanun ọ̀rọ̀ ahanu jamu rẹ̀ ní kíni rihanu olúwa ní fa ilam tajidu tẹ́ẹ̀ bá rí tẹ́ẹ̀ kíni torí pé níbẹ̀rẹ̀ àyà tó ṣáájú rẹ̀ ni pé faktubu ìdáàtàdà yantum bidayni la ajalin musamma faktubu ajẹ́ pé kìí ṣe dandan kí méjèèjì ó papọ̀ ntí sẹ̀rí àfẹ́ ni pé ka dọkumẹ́ntì nǹkan kọ́ má dìyàn ọjẹwo kọjẹwo àwọn ọmọ wa yarí lẹ́yìn rẹ̀ nígbà tó ju tí wọ́n ti ràn sí ogun tí wọn ò ṣiṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ yẹn bá ti wá kọ́ kalẹ̀ kò nídìí kèése dandan káwí bẹ́ẹ̀ kèése dandan kátó wá fi nǹkan dúró tọ́ra alukora yìí nífa ilam tajidu farihanun makbudo bẹ́ẹ̀ ọba wa lè kọ́ ó di dandan kẹ́ẹ̀sẹ̀ kínní kẹ́ẹ̀fì nǹkan dúró bẹ́ẹ̀ yẹn bá sì wá ní a ah, méjèèjì náà yóò fi dáa ní akọ́kalẹ̀ sì tún gba nǹkan yìí ní nǹkan dúró kọ̀ láì àmọ́ kan ti tó fún méjèèjì bẹ́ẹ̀ bá sì kọ̀ǹbáyìn méjèèjì náà yóò fi jẹ́ pé ẹ̀rù ọlọ́run bá a débi pé a ah, ọlọ́run lọ́lẹ̀ mi o má jẹ́ kọ́ máa kọ́ wá máa jiyàn lẹ́yìn tòun tó ikọ́run tòun ló sì wà tọ́rọ́pọ̀lọpọ̀ ọ̀ma gbogbo ẹni ọba jẹ gbèsè wọlọ jẹ gbèsè o àwọn kan wọn máa náwó lẹ́yìn rẹ làwọn máa wá gbádùn wọn tún máa jiyàn ẹ̀yìn kí àwọn alájí ò àwọn jẹ́wó kankan ń jẹ́ wọn rajà ọ̀pọ̀lọpọ̀ ní efi sáwọn àárín yìí òun ni ọ̀kan náà àwọn sọ̀hábì anábọ̀ muhammad sọ̀rọ̀ sọ̀rọ̀ abdullahi bin masoud lónìí níjọ́ tó ń ti gbọ́ hadithi bọ́rọ̀ gbèsè ti lé àtàmánà òun ò sùn rí àfi kí wà sí àwọn wà ní kíni òun ò fi rọrí ni mo ra nǹkan báyìí lọ́wọ́ lámẹ́yìn tí ìsanwó mo ya iye báyìí lọ́wọ́ làkàṣègbè ń tí fún o kò sí bí wọ́n ṣe gbé òun tí wọn ò ní rí ìtumọ̀ ẹ̀ nù kọ́ra bó ń kú náà wọ́n sá gbé wọn bí eré náà ni wọ́n ti gbé wọn wọ́n rí pé wíwé kan bẹ́ẹ̀ ń bẹ̀ tí àwọn tó bá ní làákàyè ọmọ kébí wíwé yọba ṣe pàtàkì kò ní fi rọrí òun ti gbìyànjú tiẹ̀ tó ẹnìkan ọba àwa yà yàkuyà lẹ́yìn rẹ̀ pé ìwé kíní fàyà àwọn èèyàn ń dán wò lónìí ìwé wo ọrùn tiẹ̀ ló kù òun ti àmọ́ wọ kéèyàn náà gbìyànjú tiẹ̀ bí bẹ́yìn òfìwé rọrí nísìnyí ọ̀nà míì tí wàá pọ̀ kánrin ó lè pè ọ̀rẹ́ rẹ̀ kan pé bá ń kọ́ kalẹ̀ kò sí sáyẹ̀nsì gbogbo wọn náà lè kọ́ sáyẹ̀nsì kalẹ̀ tí wọ́n sì mọ sáyẹ̀n rẹ̀ gbogbo àwọn eléyìí torí pé ọ̀rọ̀ gbèsè anabiwa muhammad sallallahu alayhi wa sallam kìlọ̀ rẹ̀ fún wa o ó kìlọ̀ rẹ̀ fún wa kó ẹ hadithi mi fi sahihi muslim anabi ni yukfaru lishahidi kullu shay'in illa illa dayn anabi níbi yẹn bá kú sójú ọ̀nà tọ́lọ́hún tó kúkú ṣahidi yugfaru lahu kullu shay gbogbo nǹkan lọ́lọ́hún ó borí jẹ illa àfi gbèsè ṣahidi yanni ó kúkú kíni ó kúkú ṣahidi wọn ó tún bí pé ṣe tó sanwó tẹ́lẹ̀ yìí tó fi kú láyé tí ó bá sì san sófin tí yé san kalẹ̀ kìí ṣe pé dandan ni pé èèyàn gbọ́dọ̀ san gbogbo owó rẹ̀ kó tó kú láyé o òun la wí yẹn anabi sọ nbẹlọdọ yahudi èyí ń wòye sàlébù o ya nkọlá alaji jẹwo lọrùn ni a kò sí kò sàlébù bí yìí o nígbà tí ọmọ àgbà tó ń kú àmọ́ gbọ́dọ̀ ṣètò kalẹ̀ pé kẹ́nìkan tó ranjú pé òun ó pín nǹkan kan òun ó àgbèsè náà nínú òfin almiraf ogún jíjẹ nínú ṣẹ̀ríà ogún nìkan kọsáré kan bó kú bá kú o nàmbà fáìfù lógún wa nàmbà kínní nàmbà five ẹ mà clear rẹ bẹ́ẹ̀ ntòfilẹ̀ bá clear nàmbà one tó ṣẹ́kù ẹ bọ̀ sí two tẹ́ ba de nàmbà two ti gbogbo ẹ tán salamu aleykum kó o túká yìí kò sí nǹkan kan mọ́ bẹ́ẹ̀ bá two to clear rẹ tán ẹ bọ̀ three tó clear rẹ tán tó ṣẹ́kù ẹ four tó wa wá ṣẹ́kù ló five ló gún ó tó wá kan pé ìyàwó kan jẹ iye kan ìyá kan jẹ kan ọmọ kan jẹ kan pọtàwọ sọ gbogbo yẹn mọ lónìí kí là kọ́kọ́ kárán ra wa létí àkọ́kọ́ ẹ̀tọ́ tí ń bẹ nínú dúkìá tó kù fi kalẹ̀ òun ni mọ̀nàtú tajhiz mọ̀nàtú àtajhiz kí ni wọ́n yẹ sìn èsì dandan ẹ máa tú láti ẹnìkan pé ẹ lọ́ọ́ máa sọ wá ẹ lọ́ọ́ mú láfíńdà bí ọba rí ẹ mú nínú owó ẹ bàbá rẹ̀ ni tó ní àfilẹ̀ torí tọ́lọ́hún òun náà fẹ́ kò burú àmọ́ tí ẹ bá rí ẹ̀tọ́ yín ni kẹ́ ẹ tọwọ́ bọnú kínní inú owó rẹ̀ kọ́dà tí yóò gbẹ sáré rẹ̀ bọ́bá lóun ò lè gbẹ lọ́fẹ̀ẹ́ tẹ̀sí rẹ ni tí ó fowó lé ẹ̀mú ń bẹ́ àkọ́kọ́ ẹ̀tọ́ nù kẹ́tọ́ mọ pé ẹnìkan gbà kankan mọ́húnátú àtẹ̀jìhìs bàbá yẹn ju eléyìí tán tọ́lọ́mùbá ni kó tún wá sí kínní kọsẹku awa abọ sí lẹ́vù kejì kíni lẹ́vù kejì ẹ adẹ́yì gbèsè gbèsè ní lẹ́vù kejì gbèsè yìí wá pé sóríṣi méjì báwọn afa ṣe ṣàlàyé rẹ̀ nù ilmil miraf gbèsè alákọ̀ọ́kọ́ ni aduyunul muta'alliqatu bi'ayni tarika gbèsè ẹlẹ́ẹ̀kejì tí ó máa jẹ́ lẹ́bù kẹta òun ni ad-duyunul muta'alliqatu bi dhimmatil mayyiti ntí ọ̀ra ẹ lọ́wọ́ ẹnìkan tí ìsanwó rẹ̀ ọ̀ra mọ́tò lápèjúwe lọ́dọ̀ ẹnìkan yín san díẹ̀díẹ̀ kọ̀sán tán tọ́lọ̀fin ní ajáli rẹ̀ tó mọ́tò yìí náà sì ní ńlẹ̀ ẹ mọ́tò yẹn náà ní ẹ̀rí ńlẹ̀ yìí àbọ̀ra bọ́ àbọ̀ra ké àwọn gbèsè nọ́mbà wánù irú àwọn dùyúnù tọ́ba yìí pé àyínú tẹ́rí kàǹtí ẹ filẹ̀ ló filẹ̀ dẹ́yìn kó filẹ̀ yìí gan lẹ́jọ́rí gba kì í sanwó eléyìí ẹ ọ̀ya eléyìí ni èyí ń lẹ́kọ̀ọ́ dá padà àkọ́kọ́ nìyẹn level two nù tẹ́bá wá kílẹ̀ àwọn yìí ń tán tọ́ba kọ ẹ wà bọ́ sí kínní àdùyúnù muta'alliqatu bidhimma òun ní gbèsè tá a fojú rí bí ọ̀rọ̀ mọ́tò tọ́ra àbọ̀rọ̀ ọ̀kẹ́ pé a ah, ọ̀yàwó ń jọba yìí tí ètí ìsàn sẹ́mu ọ̀rùn rẹ̀ ọ̀rùn ní bí mà lálẹ́ pè ní kíni ọ̀rùn ní ti ń bẹ ní ọ̀rùn rẹ̀ lẹ́bùkẹ́ lónù lẹ́bùkẹ́ tanu a kílẹ̀ àyẹ̀wò náà tó o bá kú lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta yìí a wà bọ́ síbi kíni alwọ́síyà ǹjọ́ sàsọ́lẹ̀ ǹjọ́ kọ̀ọ̀kan kalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìwádìí nkọ́dà bí wọ́n rí kọ́kọ́ kalẹ̀ wọ́n yí lóyún yà kí ni akuta náà jẹ bàbá fún ẹni ìládúró ìdí wọn wí o ẹkọ ẹkulẹ tọ kó fún ntí ọjọ ìdá mẹ́ta nínú ohun ní rẹ kó gbọn ẹni ọba wù kódà bí ọlẹ tọ sógun rẹ Ọlọ́run yọ̀ǹda fún bẹ́ẹ̀ kó má ju kíni lọ kọkàn má ju ìdá kan nínú mẹ́ta lọ òun ni lẹ́bù kèló lẹ́bù kẹrin ẹ̀ẹ́ bàbá wa sẹ́kù ẹ̀ẹ́. ọ̀yẹ́sẹ̀ wa kan kí ni àtẹ̀ríkà ẹnìkan wa jẹ àfù ẹnìkan jẹ wa ẹnìkan jẹ kínní sẹ́ríkọ́nà jìn ẹ́ gbogbo eléyìí anagba muhammadu sallallahu alaihi wa sallam ọ̀sàlàyé rẹ̀ fún wa àmọ́ ṣe wá kà kún lónìí especially ọ̀rọ̀ gbèsè àbẹ́yìn arajà kì í sanwó nǹkan kan yìí sàmánà wa ni nítorí wọn kọ́ pé ẹ dákun ẹni wa yìí sẹkọ jẹyàn lówó kankan ntọ́ yẹ káwọn èèyàn rẹ ọkọ múra nù àtọ́ máa múra ẹ ta ni ó gbé lùbọ̀ kalẹ̀ ta ni ó gbé kíní kakalẹ̀ ẹ kílíà wọn rẹ̀ náà torí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ òdì la wa máa gbọ́ nù yìí èyí ń látọ̀ máa wá jà sí bẹ́ẹ̀ kọ́ láì bá wá láti ìlú kan ẹ lè dáná fún kí lè ń dáná sí ntí fi sàánú rẹ̀ ní kò sẹ́ni tí ma wá di yìí àbẹ̀yí tí wọ́n tún fi kóbá so n ta fi yà lọ bẹ̀ yẹn ni pé ọ̀rọ̀ gbèsè arajà ìyẹn rajà kì í sanwó àbí nǹkan ó lé o àbọ̀ yáwó kì í san ó lé o anabi ni yukfaru li shahidi kullu shay wọn ò forí jìn shahidi gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ àfi kíni ìlàdẹ yìí inú àdéhìí mi wọn níbà anabi bá dé tí wọn ní wá kírun sẹ́nìkan la tani ò ní wù bàbá bá anabi la yẹ kó anabi ni ó kírun sí òun la kò sẹ́ni yóò ní wù bàbá wa lọ pé anabi gba alamayin dákun wa kírun sí la bá anabi bá débẹ̀ kí la anabi ó béèrè sọ jẹ gbèsè an bá lọ jẹ gbèsè ìbéèrè kejì ni pé sófin tí èsàn kalẹ̀ so ṣètò so ní tí èsàn ńlẹ̀ bàtí ló ní alihamudulilayi tí o bá ní tí o sì ní tí èsàn anabi ó ní sọlú alasọ ibò kírun sí nǹkan yín la òun lẹ́lòmí ọmọ wa sọ̀rọ̀ gbìyànjú nàìjíríà náà jẹ́ gbèsè kẹ́ẹ́bí gbèsè lòun gbèsè lòun jẹ́ wọn jálè. ọ̀rọ̀ tí ó gbọ́dọ̀ máa jáde lẹ́nu mùsùlùmí tó bá gbẹ́sìn rẹ̀ yé kọ́lọ́nkọ́ sàmánà wa. ní kúkúrú nínú fíkìwò hadithi yìí àwọn nìyẹn nínú fíkìwò hadithi yìí tá lè múnà lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ hanu nígbà tá à ń káyà kúránì lẹ́ẹ̀kan olúwa farihanun makbudot farihanun makbudot rihanu kọlátìrà tẹ́ ẹ́ sèkínni tẹ́ ẹ́ gbà ìtumọ̀ makbudot ni tí ó ti wà ní ọwọ́ yín àwọn afáà ní ó kù díẹ̀ káàtó lápẹjù ẹnìsàn ẹnìkan yáwó lọ́dọ̀ ẹnìkan àbọ̀rajà bí nkankan wọn á ní kí ló fi dúró onílé òun ilé tí ń gbé òun gbẹ ẹ ẹ dákun ṣe ilé òun ń bẹ lọ́wọ́ ẹni tó jẹ́ ń gbèsè hmm? ṣé rìhánù màkúbúdọ̀nù ẹ èyí wọn ṣe rìhánù màkúbúdọ̀ èyí tó dáa tí ò ní jiyàn tí ò ní múyàn wá ni pé ntẹ̀yìn ọba fi dúró yọ hand over rẹ léta ní lọ́wọ́ lé ẹni tí ọ̀jẹ̀ lówó kì í pé ilé tó ń gbé náà ló tún wá ní òfin ó kù èyí tó dáa jù tó bá yà wọn dùn ní kékeré farihanun àbí náà tó ń gun kí náà lọ́tọ́ ti fi mato ń dúró tẹ́nìkan ọ̀ma àmọ́ yẹn pé bá ti rí i pé alájì mọ́tò ń ká ńbẹ́ ah, ń bì kan aha wọ́n sì wọlé ẹni yìí wọ́n bá tilẹ̀kùn mọ́ daṣọ bò ah wọ́n ti mọ̀ pé nǹkan kan nǹkan kan ń eléyìí ò nínú fikiru hadithi yìí àtàwọn hadithi tó jọ mo ti mẹ́nu baálẹ̀ kan tí ẹnìkan bá fi nǹkan dúó rọ́hánù lọ́dọ̀ ẹnìkejì nǹkan yìí ntẹ̀yìn lè lò ní ntẹ̀yìn lè ṣe kínní ntẹ̀yìn lè lò ní bíi mọ́tò bíi ọ̀kadà ǹjẹ́ o lè sáré pé ẹ sáré bá ń gùn lọ mo fi rán ya okú jẹun lówó kò tí ì san àbí kò lẹ́tọ̀ọ́ rẹ̀ àwọn àlùfáà wòye sí látara ọ̀rọ̀ kìnnì ọ̀rọ̀ ọ̀rọ̀ hanu ní kúkúrú ọ̀rọ̀ àwọn àlùfáà lórí ẹ̀ ni pé nǹkan yìí nǹkan méjì ni oríṣi méjì ni tọ́lẹ́rì inú hadith anabu muhammad sallallahu alayhi wa sallam ntọ́ba ṣe kó ní di ìnáwó tó ní di kínni ó ní di ìnáwó lápèjúwe èèyàn raja àbọ̀jẹ̀wó wọn á ní kí ló fi dúró ọwọ́ á ẹran ẹ àgbò àbí ewúrẹ́ omulọdọ ẹni wọn máa ṣe bẹ́ẹ̀ ń jọhún táwọn kà kówó nù ẹran ọ̀sìn kìí ṣe ọ̀rọ̀ ẹ̀rín àbí màálù owó ni màálù dì sí náà ọwọ́ á ní kó fi dọ́ lójú o gba màálù yìí gba ewúrẹ́ yìí gba àgbò yìí màálù ọ jẹun àbí kò ní jẹun ẹ. Eh? bọ́bá rẹ̀ yóò nídìí kí wọ́n wá vet doctor àbí kò ní nídìí sẹ̀mùkẹ́ yóò nídìí náwó kò sì ní rọrùn ká pé gbogbo ìgbà tí màálù ọba ti wọnà ọ̀nà tó máa ru oúnjẹ wá fún màálù rẹ ti ń bẹ lọ́dọ̀ fi dógò lọ́dọ̀ ẹnìkan wọn á lè yín wọn àti rẹ́ẹ̀rì inú àdìtà anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam anábì dákọ̀ pé nǹkan tó bá jẹ́ nǹkan gùn tí ẹni tí alimọ̀tahinu ẹni tí rọ́hánu ń bẹ lọ́dọ̀ rẹ̀ yìí tọ́ba yìí pé náwó lé lórí ò lè máa gùn yọ balance ara wọn yọ jẹ pé owó tí ń ná lérí ní fi ń lè ṣe kíni ní fi ń lè ṣàǹfààní bẹ́ẹ̀ nínú àdìsí mi ànábì ní kó do ó lè fún kíni ó lè fún wàrà rẹ̀ kó mú torí pé òun náà ni wọ́n máa fún ní oúnjẹ òun náà ni ọ máa tọ́jú rẹ̀ òun náà ni ọ máa so bàbá jẹ lọ òun náà ni ọ wà bí ó ṣe wọ ntọ́ba sá ti nídìí kíni tó nídìí náwó ọ yàtọ̀ fún ọ̀kadà àbí bí ẹ báyìí kéèyàn bá fẹ́ gùn kò nídìí ọ̀rẹ́ kó sí kéèyàn má gbọ́ yé pé wọ́n ní tó bá ti nídìí ìnáwó <laughs> eléyìí ò nídìí ìnáwó kankan dasọ bò ń jọ tó bá tó sanwó kọ́ wá gbé nǹkan rẹ̀ àmọ́ èyí tó yẹ pé ní kíní yọ ọ́ parẹ́ ni ìtumọ̀ kó nídìí ìnáwó nù irú ẹran tá a fi sàpèjúwe ní sè yọ ọ́ sí kíni kò ní wúlò fún ọ kò ní wúlò fún fóun náà mẹ́nu tọ́ba ti di pé òfun ló ń jẹ òsè ń tọ́ kí kò ṣe àmọ́ ní tọ́ba pé ní bó ti fi ibẹ̀ náà gbọ́jọ́ tọ́ba dé kọ́ wa gbé nǹkan rẹ̀ kọ́ gbọ́n eruku kó mẹ́ ni ò lè lò ó bọ́ba sì gbọ́ pé ó lò ó ní ẹ̀tọ́ lọ́dọ̀ rẹ̀ tó lè kílẹ̀mù àmọ́ ìtọ́ba yẹ pé wọ́n náà ní ti ọ̀nà sí i bọ́ba nídìí àti lò ó lè lò ní kúkúrú lára ntọ́rọ̀mọ́rọ̀ kínni ọ̀rọ̀ ọ̀rọ̀ ahanu lára tó tún rọ̀ mọ́rọ̀ ọ̀rọ̀ ahanu gbogbo ẹ̀ làwọn onímọ̀ màmá wòye sí kọ́lọ́nkọ́mọ́sá bá wa kẹ́ wọn àwọn ni wọ́n jẹ́sìn ọ̀rọ̀ ọ̀rùn fáwa lónìí gbogbo ìta wọ́n ṣẹ̀ṣẹ̀ máa jókòó ronú àwọn ti ronú rẹ̀ kalẹ̀ wọ́n ní tọ́ba wa ṣe é ṣe tó ṣe pé ní nǹkan yìí parí lọ́dọ̀ ẹni tá a fi dógò sí lọ́dọ̀ ńkọ́ ẹran okú àbí kò ṣeé ṣe ọ̀kadà wọ́n jẹ́ gbé àbí kọ̀ọ̀rọ̀rùn bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sànpé gbèsè di méjì nù ẹnìkan lọ jẹ ní gbèsè ló fi fọ̀kadà sọ́dọ̀ tiẹ̀ bóyá gbèsè ten thousand péré ni ọjẹ wọn jẹ ọ̀kadà seventy thousand lé rẹ̀ àbí ṣé kò ṣeé ṣe bẹ́ẹ̀ ni abẹ́ran náà ni ọya five thousand ọ̀fẹ́ ẹran dó wọn wọ ẹran yìí wọ fifteen thousand ẹran kú sí i ilé tiẹ̀ kí ni ìdájọ́ sẹ̀ríà ń pa rẹ̀ ní kúkúrú ẹ̀rí pé gbogbo ní ti sẹ̀ríà máa ṣe ni pé yọ balansi láàrin ẹgbẹ́ méjèèjì ni òfin pé wọ́n máa fún ẹran lóúnjẹ o sì àgùn torí pé yọ wà jábòsí fún ẹgbẹ́ kan òun lèyí tí ò ní ìdí oúnjẹ ọ̀ gbọ́dọ̀ náà lè ọ̀rọ̀ ń bi eléyìí náà nínú sariya islamiya gbogbo ntí bá ń bẹ lọ́wọ́ yàn ń pè ní xukumu liyadi xukumu sariya wà di pé iru ọwọ́ wo ló fi gbà mú irú kíni irú ọwọ́ wo ìtumọ̀ ẹ̀ ni pé ọwọ́ pé méjì nù sariya wọ́n ń pè kan ní yadu dọ̀mán yadu adọ̀mán a sì ń pọ̀ kan ní yadu amana yadu alamana àwọn nǹkan kan bẹ téèyàn ọgbàmú gbígbàmú tọgbàmú yìí ọgbàmú gbàmú pé òun garanti rẹ gbogbo ntọ́ bá ṣẹlẹ̀ sí òun ó gbé omi sì ń bẹ tó pé ní yadu al-amana ọkàn wà lọ́dọ̀ rẹ̀ ń wà kínni ní wà kínni ìwà amana ni ntí o fi yẹ yín lápèjúwe èèyàn ta ọjà ọta nǹkan kan fẹ́ nìkejì bóyá kò tí ì sanwó ẹnìyẹn ò tí ì ṣe kò tí ì sanwó bẹ́ẹ̀ ó sì ti gba ọjà sọ́dọ̀ wọ́n wá dín ọjà yìí gbé wọ́n wá ní ọlọ́run tẹ̀ kú sí òun ò tí òun ò tí sanwó tẹ ọjà rẹ wọ́n ti gbé lọ o ṣé yọ wọ etí ẹnìkan kọ̀ wọ́nù sẹ̀ríà náà torí pé ọwọ́ tó fi gbà yẹn ọwọ́ kínni ọwọ́ dọ̀mọ́nù o ti rà á bọ́bá yìí pé ọfẹ́ o lè ti jẹ́ kó tó di ìgbà tí wọ́n gbé lọ yìí àbí wọ́n bá fẹ́ ó lè ti tà á ntí ń jẹ́ gbọ̀mọ́ nù at the same time irú ọjà yìí kan náà ẹnìkan wà ń lọ náà kò sẹ́nìkan kan lé ìyá akẹ́ni ẹ̀dá kan ẹ̀ bá ń gbé èlùbọ́ yìí sí ilé nírú ọjà kan náà tà kọ́kọ́ yádùn eléyìí dọ̀mọ́ nù ní àbámọ́ náà àmọ́ náà ni. Amana ni irú the same eh, èlùbọ́ àbí nkankan náà eh, ẹran wa jẹ àbí nkankan sí òun náà wa ní ah, ọlọ́sanwó rẹ̀ ah, ah, àmọ́ náà yàtọ̀ fún kínní dọ̀mánì ara yàtọ̀ wọn ni pé ìyá tó ń gbé lùbọ́ sí lọ́dọ̀ ṣé ó lè lò ó lè fi rúkà kò lè lò torí pa àmọ́ náà ni ṣó lè tà á kó pé mo ti bọ́ ta kó tó dé ńgbà mọ́rẹ́ nítorí fẹ́ rà ọbẹ̀ òkè ọ̀tá lẹ́ẹ̀fì mọ̀ yàtọ̀ bí sẹ̀ríà ṣe máa báláǹsì gbogbo nǹkan àmọ́ èyí tó bá ṣe pé ní o lè tọwọ́ bọ̀ o lè ná o lè a ah, o ti garanti rẹ̀ nù àmọ́ àmọ́ náà pé a ah, ọkàn wà ní ọ̀dọ̀ rẹ ni o kọ́dọ̀ wọn náà ò lè lò ń bẹ́ẹ̀ o lè fi ṣe nǹkan kan sẹ̀rí ọ̀fẹ́ níyàn la pé ah, wọ́n gba àmọ́ náà sí lọ́dọ̀ wọ́n sì tún dáràn sí lọ́rùn kò rí bẹ́ẹ̀ nù sẹ̀ríà ní gbogbo ẹni tí ó bá gbé nǹkan pamọ́ fún yàn pé bá ń fi pamọ́ tí nǹkan náà tọba ìpá màánà ni lọ́dọ̀ rẹ̀ ọ yàtọ̀ fún ntọ́ ta fún àbí ntọ́ gbangba kẹnẹ dọ̀mán àbí ntí èèyàn ẹ ẹ ntí èèyàn yá bí ìgbà tí èèyàn yá nǹkan pé bí n bá lò tán yín dá mi padà fún yín èyí ń yàtọ̀ kílélẹ́ yín dọ̀mán nù àmọ́ ìwọ ló tún ṣe lóore kò nídìí rẹ̀ ó tún lo lẹ́ rẹ̀ ló gbé sí nǹkan kan ọ̀dà ẹ má fi ẹ má wọrí ẹ fi lẹ̀ ń bẹ́ẹ̀ bírò ẹ bá sọnù ká tún á pé ìbílẹ̀ rẹ̀ wọ́n ti dín gbé ayé ò lè fáwọn èèyàn bẹ́ẹ̀ bọ́ba díjọ́ mi kò ní rẹ̀ ní tí wọ́n gba ìlú bọ́ rẹ̀ kalẹ̀ lọ́dọ̀ rẹ̀ má gbé nǹkan lọ o tí o tún wá ṣe kínní tí o tún lémi náà ní sẹ̀ríà ni mo wá at the same time sẹ̀ríà wá fi ìlànà kalẹ̀ pé yadul amana gbogbo ẹni tí ọwọ́ rẹ̀ bá jọ wà amana la yadman kò ní ṣe kínní àní béèrè àrọ̀ lọ́wọ́ ẹ̀ illa an yufarrita illa àfi tó bá ṣe ń tí ó yẹ kó ṣe àbọ́sà ìṣe ń tó yẹ kó ṣe àfi kíni ó ṣe ń tí ó yẹ kí ó ṣe àbọ́sà ìṣe ń tí ó yẹ kí ó ṣe lápèjúwe nísìnyí ẹnìkan ní ẹ bá ń tọ́jú owó yìí níbi tó ti ń kọ́ máa ń kéwú àbí nǹkan kan yàrá kun ẹ gba owó yìí sọ wa ni àkólẹ́mẹ́wọ̀n náà ọba kò sórí àwọ̀ ńbẹ̀ náà ńgbà tí kéwu tó gbádùn kéwu tó ń ṣe ọgbẹ tí ó fi dìde kọ kọ rántí ó dìde ńgbà tí ó fi padà pé sáré lọ́ba ń kówó wọn náà ti dín gbé lọ wọn ah, ni àmọ́nà ni ọ̀sán kó kó sí mi lọ́dọ̀ yìí sẹ̀rí ọ̀ sọ fún un pé ilà án yóò fara tọ̀ ntọ́ yẹ kó ṣe ò ṣe eré awọ ntítì èsè bi tí wọ́n máa tọ́jú owó sí ìwọ lọ tọ́jú ẹ̀ àpèjúwe tẹ̀fúrítù nù kéèyàn má ṣe ntí kíni ntọ́ bá yẹ kí ó ṣe àbó ṣe ntí ọ̀ yẹ kí ó ṣe irú owó yìí nísìnyí ibi tó yẹ ọtí wọn kọ́ mọ̀ nkéwú lọ́wọ́ náà ẹnìkan wá dé wọn kọjá lọ́wọ́ ní ah, alájẹrẹ agunṣe mo rí sẹ́ńgì yìí ká ah, ẹnìkan kó kan nísìnyí gbà lọ so mọ̀jọ pẹ́ o torí ọ̀la ni ọ̀ wá gbà tọ́ wọn á gbé lọ kọ̀ kọ̀ fún ọ lówó mọ́ ọ wá lámàá náà ni tọ́ pé wọ́n ló ṣe ntí ọ̀ yẹ kí kò ní ọ yá èèyàn lówó òun kọ́ rẹ kí o lo owó ọ̀pọ̀lọpọ̀ wa níbi táwọn afa sọ̀rọ̀ àmọ́nà àti dọ̀mọ́nù dé wọ́n tí wọ́n bá kówó sí ìyàn lọ́wọ́ níjó èèyàn bá ti sẹ owó òun ọwọ́ òun ti kú lọ́wọ́ àmọ́nà ó ti di ọwọ́ kínní dọ̀mọ́nù wọ́n kówó sí ọlọ́dọ̀ nísìnyí twenty twenty naira ni àbí one one hundred naira ẹnìkan wá ní àwọn sì ń wá sẹ́ńgì àwa wá o ti kó nìkíni àmánà ó ti di dọ̀mánà bí wọn bá dúró ó bá ń gbé ọrùn rẹ lọ́wọ́ àmọ́ tó fi lẹ́ ń fi àmánà tó fọ́ ojú àbẹ́ ẹlòmíràn ní jẹ́ sáré ló ń bẹ̀ náà tó bá ti sáré ló ń bẹ̀ náà láàrin wa àtọ́ lọ́hùn mà kó ti kó lámánà níjọ́ tí wọ́n bá gbé jẹ́ ọmọ pé owó yẹ sàmánà mà mo ti lò dọ̀mánà mi ni mo gbọ́dọ̀ garanti ẹ̀ torí mo ti sàǹfààní ń bẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ló yẹ ká lẹ́kọ̀ọ́ rẹ̀ nípa sẹ̀ríà islam ibi tá a fi yà lọ bí gbogbo eléyìí lọ́rọ̀ kínni ọ̀rọ̀ rọ́hánù tí ọba tí nǹkan bá ṣe rọ́hánù lọ́dọ̀ ẹ́ lọ́dọ̀ ẹni tí rọ́hánù wà àwọn ibìkan bẹ tó yẹ pé ní kò lẹ́ kò kò ní san àárọ̀ ìpìlẹ̀ nu àwọn ibìkan bẹ tó lè san kínni tó lè di láàṣẹ fún kọ́ san àárọ̀ òun ni fi hálà atafuriyetọ tọba senti tí ó yẹ kó ṣe àbí kò senti ó yẹ kó ṣe ẹẹ mọrọkọjọ ti lọ ká dó lórí ọ̀rọ̀ rahanu báyìí náà Ọlọ́run jẹ àjùjọ mẹ́jọ lọ wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in. aleykum salaam wa rahmatulahi wa barakatuh naam. five, six. tí èèyàn bá yáyàn lówó bóyá owó tó wá ya ẹni téèyàn wá ya ó wá dá owó yẹn padà ó wá ní àmúbọ̀n lélẹ̀ mo fi kún ṣé ó ti kó sínú rìbá bóyá mo yáyàn lówó sìn ẹni tí mo wá ya bóyá mo ya one thousand gbà tó ma wá fún mi ó wá fi dá one five padà pé á mo fún ọ lélẹ̀ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé kí ni sẹ́rẹ́ Islam sọ lórí pé bóyá والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين èèyàn béèrè ní èèyàn bá yá àyàn lówó níjọ́ tẹ́lẹ̀ yóò wá dá owó padà fún rárá lọ́wọ́ aṣọ máa sọ nílẹ̀ yorùbá pé òórò kò bùn ún ni àbí pé ibi tó wó náà wọ̀ dé bí ìgbà tó bùn ún ni kọ́dà nítorí bẹ́ẹ̀ gba one five sẹ́mi pé one five ti ju one thousand lọ àfáà ní sẹ́rì bá kí eléyìí hùn náà ọlọ́run san àfáà lẹ́sàn dáadáa ìbéèrè tó ṣe pàtàkì ni ẹ rí i pé mo kìlọ̀ fún wa ń jò níyì mo lọ́rọ̀ sẹ̀ríà ọ̀rọ̀ tọ́lọ́hún ọ̀ gbọ́dọ̀ ṣe ń tó ṣe léèwọ̀ ní lẹ́tọ̀ọ́ náà ò gbọ́dọ̀ declare rẹ̀ pé èèwọ̀ ni méjèèjì ló léwu ọ̀kan làwa kan máa sá fún bíi ni èyí táwọn èèyàn máa sá fún jù ni pé káwọn má sọ ntọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ dẹ́ káwọn má sọ ntọ́lọ̀ ń ṣe léèwọ̀ di kíni dẹ̀tọ́ wọn èyí sábà fi èsì ká níbi tọ́lọ̀ ń ṣe báwọn èèyàn èyí tí wọ́n ń pé èèwọ̀ ni tá ń fún ọ láyè yìí náà àpèjúwe tá a fa àmúwá yìí kèé ṣe rìbá kèé ṣe kíni kìí ṣe rìbá rìbá ni tó ṣe pé àáfàá ni ó ti sọ fún ẹni yìí pé njọ́ bá dáwó yìí padà o one five lọ́mù wa o bàbá tẹ ọlọ́run láti sìn amẹ́rì pé bàbá àti wí èló làbá ń retí one thousand náà ni àáfàá ń retí ẹni yìí lọ́wọ́ awú ọmọlúwàbí pé ah mo ti gbádùn owó rẹ̀ yìí tó fúnra mi mo fi kún fún pé kódò ó lè fún two thousand ó lè fún ní one five tó bá rí bẹ́ẹ̀ kéèyàn má tanra rẹ̀ o tó bá rí bá àfa àti béèrè yìí kèé ṣe kínni kèé ṣe kéèyàn má tanra rẹ̀ tí mo wí ní kíkọ gbọ́dọ̀ láwọn ọgbọ́n kan tó ti dọ́gbọ́n kalẹ̀ pé ọ̀fẹ́ ọkọ yóò lóun fi kún náà ni ọwọ alẹ mi kí mo bí kéèyàn má tanra rẹ̀ mọ́ra ẹ̀ nìkan sí kọ́ máa lọ sọ fún gbà ìgbà ẹ̀yin náà tẹ̀ sọmọlúwàbí irú owó tó yá yín náà lẹ́tọ̀ wá bẹ́ẹ̀ yẹn bá gbogbo yín lọ́mọ anábì adama máa ṣe téèyàn bá ti rò pé òun gbọ́n gbogbo ra àwọn gbọ́n bá wọn ń jẹ rìbá àmọ́ tó bá rí bá a fa àti wí yìí o kò sí kíni kò sí rìbá ń bẹ ẹ̀rí lórí ẹ̀ ọ̀sẹ̀lẹ̀ láyà anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam hadithu tó lẹ́sẹ̀ ńlẹ̀ yẹn hadithu Abi ta'ala anhu abúrọ́fẹ́ ní anabi istaslafa nabi sallallahu alayhi wa sallam min rajulin ba'ira anabi ya rankumi lọ́dọ̀ ọkùnrin kan ó ní ó yá wọn ilà ebèlè sọdà kọ pé tọ́ba dìgbà táwọn rankumi ẹ̀ sàkábàdé òun ó ṣe kínni òun ó dà padà fún ọkùnrin yìí wá dé ọjọ́ kan náà àwọn al-Arab àwọn tí e gbé nù àwọn tí ń gbé oko ọ̀rọ̀ tí wọ́n máa ń máa lè díẹ̀ bó ti wá bá anabi sallallahu alaihi wasallam bí tó ti bá anabi náà ní ti ń gbé báwọn gbé báwọn mú rànkómi wọn o ti tó gbà tí tọ́ dáǹkà anabi wa bi àbúrò fún un pé ń já ní rànkómi wọn lọ wò àbúrò wa lọ wò ibi tẹ́ ń kọ́ àwọn rànkómi sàkásí. Si àbúrò fi padà wá bá anabi sọ̀rọ̀ sọ́lá ń pé a ah, irú rànkúnmí tọ́ra anabi ju èyí ọdún ọjọ́ èrí bí wọ́n ṣe máa ka rànkúnmí nù rànkúnmí làbó bẹ́ntu làbó ni bẹ́ bẹ́ntu màkàdé bẹ́ nkankan anabi ti ju wé fún àbúrò fi ni kò sírú rànkúnmí yìí bẹ́ kò sí kíni kò sírú rànkúnmí àmọ́ o rànkúnmí tó gbé pẹ́ẹ́lí jù lọ́dí ẹ̀ mẹ́mẹ́ anabi ni lọ́ọ́ mu wa sallallahu alayhi wa sallam anabi wa fi lé ọkùnrin yẹn lọ́wọ́ wa ń sọ pé fa inna ahsanakum ahsanukum qada'a fa inna ahsanakum ahsanukum qada'a ẹni o fi dáa jù ní èèyàn yẹ ọ ní nǹkan gbà tó bá dáa padà ìwọ san dáa bó ti yẹ ọ lọ èyí ń ìwọ ọmọlúàbí ni tí èsì pẹ́ nìkan ni ní ń tú àbí ní bí yàn ọ̀sẹ̀ lẹ́bẹ̀ẹ́ lójú ayé anabuwa muhammadu sallallahu alaihi wa sallam níbí yìí àwọn afáàmà tí wàá fún wa la irú ẹ̀xámpù tí mo mú wa lẹ́ẹ̀kan kò gbọ́dọ̀ sọ́gbọ́n àrékèrèké ńbẹ o ara táwọn afáàní kò gbọ́dọ̀ sí ńbẹ ni pé alimarufu urfan kalimashuruti shartọ wọn ní ta bá ti mọ̀ níwáyàn ó ti dàbí májẹ̀mú nù ntó lè sọ ẹ̀xámpù yìí di rìbá kí ló lè sọ ọ́ di òun ni májẹ̀mú kó ṣe pa àfa ló ti ṣe májẹ̀mú pé njọ́tọ̀ ọba san o iye báyìí ni o mú wa bọ́ba ti fi májẹ̀mú ń ṣe o ti di kíni o ti di rìbá àìsí májẹ̀mú ń bẹ̀ ni òjò di rìbá àwọn afáwa ní àṣàtọ́ba ti kọ́mọ̀ o ti di májẹ̀mú lápèjúwe nísìnyí kéèyàn wá lọ báǹkì kókó bẹ́ẹ̀ oko fifty thousand bẹ́ẹ̀ oko hundred thousand bẹ́ẹ̀ oko sínú irú àkáǹtì wo wọ́n ní savings account ó ní wọn bá àwọn open savings ó wá hundred thousand síbẹ̀ ó wá padà lọ lẹ́yìn oṣù mẹ́fà ó bá ló ń bẹ́ẹ̀ ó bá one ten àbí àbí one fifteen bẹ́ẹ̀ wọn á òun òkú bí wọn àbí sànkó yóò lóhùn èmi ò kú àwọn náà àsánù kún ọ̀dọ́ àbáàgì bẹ́ẹ̀ àwọn náà bẹ́ẹ̀ san dáadáa ni àwọn abọ́ sọ fún un pé gbogbo ayé wọn ti mọ̀ pé bí yẹn bá ó fún savings account <laughs> wọn fi interest kún ọrọ yìí bí wọn kò nídìí ó wọn níjọ́ tó ti open savings account ló ti bí wọn ọ̀yà àfẹnú bí ni ó ṣe open current ẹ àìsàn pé wọn ní current account tó wọn ò ní lé lè tó dì ní ó ṣe pé wọn kó sírù yìí hùn irú eléyìí kéèyàn má tanra o ọ̀rọ̀ Banki ti ní kọ́sítọ́ọ̀mù pé bẹ́ẹ̀ bá ti kó sí sẹ́fíǹsì o yóò ṣe kínni yóò mọ̀ rìbá pọ́nbélé lélẹ́yìn o kéèyàn máa pé èmi ò bí wọn àwọn náà wọn kàn fi kún fúnra wọn a ò bí wọn indirectly so àwọn àlàyé yìí ni ká gbọ́ yìí dáadáa àmọ́ tó bá rí bá a fa àti wí yìí kò sí kínni kò sí rìbá ń bẹ Allahu ta'ala a'lam ẹ dákun nígbà tí ẹ ń sọ̀rọ̀ nípa wàsíyà yìí pé bó ṣe lágbára tó pé tó kù bá fi kalẹ̀ òun ni pé gẹ́gẹ́ bí ẹ̀ ń sábà ní pé nísìnyí mo kọ̀ wàsíyà kan kalẹ̀ ní pé ẹ tó bá pé àkókò bá tó so mo á fẹ́ràn irú afá yìí pé tọ̀ ẹ mo fẹ́ kó kó kírun sí mi la so ìgbà tó wáyá tún yí ọlọ́run pé ọlọ́jọ́ tó afá yìí kéde kóhùn gangan ló padà wá kírun sinmi la ọ̀tọ̀lẹ́yìn ẹni tó kírun yẹn ẹ dákun sí irú tẹ nìyẹn ṣe kí ni afẹ́ pẹ̀lú di àjọ yẹn. alhamdulilayi salatu wa salam ala rasulillah wa alayhi wa sallam àfa jẹ ká gbọ́ yé ọlọ́wọ́n san àfa lẹ́sẹ̀ dáadáa pé wàsíyà ìṣe lórí ọ̀rọ̀ owó nìkan àbí àti gbọ́ yẹn yé ń bẹ ọ̀rọ̀ àfa bó ti rí nù ọlọ́wọ́n san ń bèrè lẹ́sẹ̀ dáadáa níta ń pè ní wàsíyà kódà bẹ́ẹ̀ yẹn ọba lówó ó lè ṣe kínní. o lè ní wàsíyà kọ́dà àwọn afa ma ṣe wàsíyà fáwọn ọmọ wọn pé ẹ Ọlọ́run o ẹ gbọ́dọ̀ má máa déédéé o ẹni wọn bá tó lé ọkọ lọ́nu yóò gbọ́dọ̀ má lọ wọn yọnu nù kọ́má pé owó dà tó wọn bẹ́ẹ̀ ọba lówó náà téèyàn kọ́ ń bẹ̀ ara lè a fà lè finú fẹ́ dọ̀ fún rẹ̀ pé a tọ́ba tó ọjọ́ o ẹni báyìí ní òun lòun fẹ́ kí kò kẹ́hùn sí òun la àfa wa ni tọ́ba wa ṣẹlẹ̀ wípé ńgbà tó ń kú tán ẹnì yìí kò ṣe kínni kò kírun sí la àwa wa di kìlọ̀ fà àkọ́kọ́ ni pé ẹnì yìí ni kò kírun sí òun la ǹjọ́ sọ di dandan fẹ́ nínú fi kan sọ́sọ́ di dandan fún la kò lè sọ èèyàn lè sọ di dandan fẹ́ nìkan pé wọ́n ni o <laughs> ọ ọ ọ ọ ṣe kíni ó request ni pé a ó wù mí bẹ́ẹ̀ kó e pé wọ́n ní ó ṣe nǹkan báyìí ẹnì yìí tó bá wá ní kọ́ọ̀sì kan wọn gbọ́dọ̀ náà yé tó ní kọ́ọ̀sì kan tí sẹ̀rí àfaramọ́rú ẹ̀ yá òun ní òun ní kírun sí la lápèjúwe nísìnyí ẹni tó mọ̀ pé ọ̀kọ̀ kò dìsáàfù wọn ọwọ́ akọ wá sí yàkálẹ̀ pé wọ́n ní o ṣe máa mú mi jànáza wọn ọwọ àgbà ó ti kọ wá síyà bí báyìí kọ kọ wá síyà ní kò yẹ kéèyàn kírun sírú ẹ̀ la ò ní kí o mo rò pé yé sọ̀rọ̀ yẹn yé àní ìṣe wá síyà sẹ́ pẹ́ni báyìí ni kó kírun kò sọ dandan kò sọ di dandan fún ẹni wọ́n dá kọ ọ béèrè ni ẹni yọ wá òun ni ọ wá wà lọ́dọ̀ ẹ̀ tí ọ bá yẹ pé kò sí nǹkan kan tó kọ́ di tó kí sí alihamudulilayi bọ̀dí wọn fún yín láwọn instances tẹ́ni yìí fi lè má ṣe kí ni tó fi lè má kí lápèjúwe ìwọ gan mà nù ọkàn rẹ gbé ẹni yìí sẹ́ni rún ọwọ́ nítorí pé ó sì wá kọ́ pé mi ní kírun ṣe èyí ń tó kéèyàn wá lọ kírun aha àpèjúwe kan nù ni pé kì í ṣe dandan ẹ má jà á sì gbọ́ o kì í ṣe dandan pé ńgbà ó ti wá kọ́ kalẹ̀ ni ẹni yìí kọ̀ wá ní wo nǹkan míì mọ́ tulaasi nígbà wo ti wí hun ọ̀nà lọ gbọdọ̀ kí la example kan nù example mi ẹni yìí ó lè rí ń rí i pé ní ẹ̀tọ́ òun ni ẹni yìí pọ́n òun lé orí nǹkan kan lára òun ló fi gbé ẹ̀tọ́ yìí fún un òun wá wo pé fún dìkan àbí mi kò yẹ kó òun ò kírun kìí ṣe dandan fún un kìí ṣe kíni kìí ṣe dandan ni pé bí wọn bá ti wá ní wọ ni ó kírun tú láàṣì òsì wá ìwọ ni ó kírun tá à ń wí ni pé wọ ni ó ṣáájú kírun ni o àbí aha torí pé gbogbo yẹn náà tó bá ti gbẹ̀yìn òkú mùsùlùmí náà ni ó kírun àmọ́ mo rò pé níta àfa ń béèrè ni pé wọ ni kò kò ṣáájú ṣé bẹ́ẹ̀ náà ni aha so ní kúkúrú ni pé kíní yìí kèé ṣe dandan request ni yọ wá padà sórí ẹni tí wọ́n request lọ́dọ̀ rẹ̀ bí ìgbà tó bá wí fún lójú ayé náà ni pé ṣàdúrà fún ẹ sọmi pé ṣe dandan ni pé ńgbà òsì ni ọ ṣàdúrà fún ọ gbọ́dọ̀ máa ṣàdúrà fún ọ lọ náà ni bẹ́ẹ̀ gẹ́lẹ́ àdúrà náà nìrun ẹni yìí lè rí mọ́síláhà kan àbí mi pé a kó wọn ṣáájú kírun bíi ntí ó gbé tí tí ó lédì sí a ó burú ju kó wọn tànázálà kó wọn fọlọ́ndúrí lè fi ẹ̀tọ́ òun yìí lẹ̀ tó bá rí bẹ́ẹ̀ kò sí ń tọ́lá ìfi wallahu ta'ala a'lam. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Naam, ẹ dákun gẹ́gẹ́ bá ṣe <clears throat> nìka ni. nígbà tó gba nàbí ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan wọn ni pé òkè ṣé irú nìkan pé ṣéyàn lè introduce lecture ń bẹ àbí wàásì. alhamdulilah ìbéèrè oníbéèrè ni pé nìkaahu bọ́tù àkọ́kọ́ béèrè pé kí ni jẹ́ nìkaahu ọ̀tọ̀ ni nìkaahu ọ̀tọ̀ ni wàlímà gbogbo àlá ti máa sọ. So ogbon ti ń jẹ́ nìkan awùkọ̀ tí ẹ̀ nídìí àwọn èèyàn pọ̀ nbẹ̀bẹ̀ lé ẹ̀ máa ṣe wá sí ní ti ń jẹ́ kínní ti ń jẹ́ nìkan awù wọ́n lè má ju mẹ́rin lọ wọ́n lè má ju márùn lọ káwọn àrùkánù rẹ̀ ọ̀sà ti pé ẹni ọlẹ́tọ̀ọ́ pé mo fi ọmọ fún ọ ẹni tóun náà pé mo gbà ọmọ náà tí wọn ó pé sọtí ọlọ́run àwọn ẹlẹ́rìí méjì mẹ́ta nìkan awù ti ṣe kínní o ti do wàlímà lèyí tí a ọ̀yà wa jẹun mo ti fẹ́ yàwó mo rò pé yíwọn lọ bá ìbéèrè àfa mu mo pa ti yanjú ọ̀rọ̀ nìkan àbí tọ́ba wa jẹ́ wàlímà ntí ń bẹ́ ń bi wàlímà ni pé ẹ pè àwọn èèyàn kí wọ́n wá jẹun ẹ pè àwọn èèyàn kí wọ́n wá ṣe kíni kí wọ́n wá jẹun. àwọn eléyìí gẹ́gẹ́ bí mo ti máa wá wí agbọ́dọ̀ ṣe tẹ̀fúríkù ìyàtọ̀ ń bẹ láàrin ìbáadà àti kíni àti àádà irú nìkáhù nísìnyí àti mọ ntíṣẹ̀rí àpè lófin rẹ̀ ẹ̀sìn ẹ̀ ànìkáhù bá a fa àti wí ọlófin àmọ́ wàlímà kò rí bẹ́ẹ̀ kò sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé ní ìyẹn ni ogún fún wọn àbí omi ni o bù fún wọn àbí àmàlà ni kò ṣe fún wọn bọ́bá lẹ́bàá wọn máa ṣe nílùú tàwọn àádá tiwọn nù èyí wọn ò bá nǹkan kan kò bá nǹkan kan jẹ́ nínú kínni nínú ẹ̀sìn kí wọ́n á lọ bí béèrè tá a fà béèrè. àwọn kan wá ní nílùú tàwọn o báwọn bá jòkó báyìí àpò àwọn gbọ́dọ̀ máa wá nǹkan ṣe ọ̀ya ẹ̀pọ̀ ń lù wá ẹ̀pàlárí àbí wòlíì màná làwọn kún ṣe àwọn kan ní nílùú tàwọn o èyí táwọn bá fi ṣe léyìn ọ̀rọ̀ àṣà là ń sọ yìí o. aládàá tàwọn ni pé akọ́dà àwọn oníkẹ́nìkan wá sọ̀rọ̀ ọlọ́run bẹ̀ ni mímbà bí àlàáda wàláhu alam èyí ò burú ọba yìí pé bá a ti tó yìí èyí ò náà sẹ́kìnì kò burú ta'ala alam. bóyá wọ́n fi hàn wọ́n ń kówó sí yàn ní ọwọ́ owó yìí wá jẹ́ bóyá bíi owó ẹyọ bóyá owó àwọn ẹ̀ change sa ṣé èèyàn ní ẹ̀tọ́ láti ṣẹ́ èèyàn nínú rẹ̀ àbí bóyá kí ẹnìkan wá bíbà sí wákúndà kan ṣàyà mi lówó ṣé èèyàn lè yá yẹn nínú rẹ̀ àbí èèyàn lè yá yẹn. bọ̀ ẹni tó nígbà tó fẹ́ gbà èèyàn rí fún àdáta ẹni tó fẹ́ gbà kíni ẹ ó ti wà lọ́rùn ó ti di dọ̀mánù gbèrú owó bẹ́ẹ̀ bí nǹkan bá ṣe ọ̀rọ̀ yín ìbá màánà ló gbé sí mi lọ́wọ́ ọ̀sẹ̀lẹ̀ mọ́ àmọ́ kì í ṣe wọ̀ ọ́ ká má gbọ́ yé pé wọ́n lè wọ̀ ní kò gbọ́dọ̀ ń Zubair bin al-Awwam radiyallahu anhu nínú àwọn sọ̀hábì anabu Muhammad sallallahu alayhi wa sallam azubairu láyé zubairu táwọn èèyàn bá wá gbé owó fún zubairu tọrọ lówó ni àwọn èèyàn mọ̀ ẹ̀mọ̀ pé àwọn èèyàn mi wọ́n máa balẹ̀ tí wọ́n bá gbowó sọ́dọ̀ olówó ìwọ dáhùn bá pò ní bọ́ bá ní ọlámọ́nà ẹgbẹ́ wa ẹ̀mọ̀ sí àmọ́ eléyìí wọ́n mọ̀ pé bí ọba rí eléyìí mọ́ yọ rí mi tí <laughs> wọ́n máa wá ń sojú kòkòrò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìkan bá fẹ́ lọ bí ká bí nǹkan kan zùbẹ́rù wọn wà á dá owó sí lọ́dọ̀ tí bá wá gbé dọ́dọ̀ zùbẹ́rù pé àmọ́ náà ní wàdí àní o zùbẹ́rù ni mo gbé nǹkan rẹ lọ ẹ̀mí gbà àmọ́ náà sọ pé dọ̀mọ́nù ni sọ pé kíni sọ pé dọ̀mọ́nù ni torí kémi ó lò olówó olówó ní zubairu gbà tí ma wowó ńlẹ̀ tí mo lọ́jà tí mo fẹ́ rà ní kíni bàbá gbé wa àmọ́ kíni dọ̀mọ́nù ni ìyẹn ni pé mo garanti rẹ̀ ntọ́ ntọ́ bá lè wò ó ṣe ọgbà nǹkan rẹ̀ padà eléyìí wọn máa ṣẹlẹ̀ lọ́kàn ládọ̀ ọ̀kan lára àwọn kíni àwọn sọ̀hábì anabi wa muhammad sallallahu alaihi wa sallam kọ́dà nù àwọn sọ̀hábì tó súnmọ́ anabi jù òun ni zubairu ibn al-awam òun lọ́ fọ àǹjọ́ tí zubairu kú lógùsù ṣẹlẹ̀ fáwọn èèyàn ntí òye ṣẹlẹ̀ olówó ni wọ́n mọ zubairu sí ibi tí wọ́n ń kọ àkọọ́lẹ̀ tí wọ́n ga àwọn gbèsè rẹ̀ ńgbà wọ́n rí adúlù gbèsè tí ń bẹ lọ́rùn òun nìkan ah ibolówó sì la mọ bàbá yìí sí àwọn tó wàá mọ̀ ni wọ́n wá ní tí máa ṣe ni gbogbo ẹni ọba ti lóun wá gbé amánà kan sí lọ́dọ̀ yóò ní wọ́n sọ di dọ̀mánù ni ńbẹ lọ́rùn oúnjẹ ń gbèsè nù lọ́fà tó fi dàbí ipa gbèsè rẹ̀ kúnlẹ̀ kan rìn so mo rò pé lẹ́yìn o ti dáhùn béèrè yín bẹ́ẹ̀ bá mọ̀ pé wọ́n lówó lówó o ti yá mọ̀ pé o lò ó sí rẹ̀ ní ọrùn kò jù bẹ́ẹ̀ lọ náà. àwọn obìnrin wọ́n ní tába ń ṣe àkíkọ tába se ṣe wàlímọ̀ rẹ̀ náà pé ṣe a lè create section kan fún wáàsí náà. bí àṣà nǹkan kan náà ni pẹ̀lú wàlímọ̀ tá a sọ lẹ́ẹ̀kan mímbà bíi pé nílùú tiwa o àwa máa ṣerú àṣà báyìí kìí sọ̀rọ̀ ìbáàdà mọ́nu ntí ń jẹ́ ìbáàdà ń bi àkíkọ̀ ni pé kéèyàn pé inú àṣà àtàwọn o. Eh olú ọdẹ làwọn lé àwọn pé ọ̀rọ̀ àwọn ń pa àgbò kọ́ ẹ lọ wá kìnìún wá kìnìún la gbọdọ̀ fi pa súnà ọmọ yìí á sọ fún pé ọ̀lẹ́tọ̀ bẹ́ẹ̀ ìbáàdà nù ìbáàdà ní kéèyàn pa ẹran àgbò àbórúkọ àbí nkankan gbogbo olú ọdẹ téèyàn bá lè wọ́ jẹ́ ọ̀gbọ́dọ̀ fi kìnìún pa àkíkọ sọ ẹ mẹ́jẹ̀ ọ́ dàpọ̀ àwòrán ìbáàdà ọ̀kọ̀ nídìí àmọ́ ẹ lọ́ọ́ àmọ́ tó bá jẹ́ ọ̀rọ̀ àlàáda ẹ má jẹ́ ká yí ó le fáwọn èèyàn islam fi ààyè tó fẹ́ lẹ̀ fún àáda kí ni a máa sọ haramun aw halal gbogbo àáda àáda tá a wá ń wí ní ìsìnkú yàgbé aláda àti wa ni pé kọ́kọ́ sáfù àwọn èèyàn lọ́tí pé wọ́n kú ti ní aláda àlùkọ̀ kan a sọ fún pa aláda yìí hùn haramu so ẹ jẹ́ ká gbọ́rọ̀ náà yé o ẹ ká dó والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد